àdé ń sọ̀rọ̀ látàárọ̀ abọ́sẹ̀lẹ̀ dẹ̀ ń pè wòwò ìwòwò ìwòwò ìwé lóní mélòó ní ìdí ẹ̀ gan-an mélòó ní ìwòwò ẹ̀ ìwọ tó dàbí aràn tó ń joyún mu yìí mélòó ní ìwòwò ẹ̀ tó ń ṣe ìwòwò tó ń gbé pàápàá tí wòwò ẹ̀ bá ṣiṣẹ́ fún ẹni kò jẹ́ kí bàbá lé ẹ̀dà nínú ilé ẹ̀ náà ìwòwò mi ọmọ mi ni mo bí ọmọ mi àìmọye èèyàn tó ń bímọ àìmọye èèyàn tó ń bá tọ́ ó dẹ̀ fi yẹn gbé ìwòwò mi àdàbí tí bá ń kí ìwòwò òbò tó lẹ̀ mọ́lẹ̀ òbò pẹ́ẹ́lí náà dá òbò skipping rope náà dá. ẹ̀jẹ̀ tó ti mo bí ó máa bí ẹ́ ẹ̀jẹ̀ tí gbóni ara mi ti gba ẹ̀jẹ̀ mi ó máa bí ẹ́ léèrè òkú mi bá kùtọ́ kọ́kọ́ sin ó máa ṣe ìdájọ́ ẹ̀. olófo ṣe ń gbọ́ wèrè òkú Mohbad tó kọ́kọ́ sí ìyá <laughs> yìí Ọlọ́run ibo ni bàbá ti rí wèrè tó gbé wá fún wa iná Mohbad jí jí dìde kó wá mú mọ́mí ẹ lọ ìwọ ni bàbá tí níwèé lè tọ́ gbé wá sórí social media fún wa iná abẹ́gbọ́ òkú Mohbad tó kọ́kọ́ sin ṣáyé ìyá Mohbad fẹ́ bàjẹ́ ni dàgọ́ṣà ló kọ́kọ́ sin òkú báwo ló ṣe máa bì èmi ẹ̀jẹ̀ bá mi bì ìyá Mohbad dàgọ́ṣà olórí burúkú onípìkín kọfìn torí kọfí ọmọ ọmọ twenty six ilẹ̀ tó ra kọfí ọmọ ọdún márùn-ún abẹ́gbọ́ òkú Mohbad tó kọ́kọ́ sin máa bí mi ṣé mi mo sin Mohbad <laughs> dàgọ́ṣà nìyẹn máa bì èmi kọ́ mo sí Mohbad ya Mohbad dáná ṣáàdì. ẹ̀kọ́ lọ sí i tọ́kọ́ kọ́ lọ gbé sí i tí ó sì wà láàyè ó máa ṣe ìdájọ́ ẹ̀ Bukky Jesse torí ó fún mi gbẹ àwọn ọ̀run mọ̀ kó fún mi gbẹ àwọn ayé mọ̀ kó fún mi. gbogbo yóò jẹ kẹ ó jẹ kẹ dẹbù táàbù kẹ máa lọ́ọ̀bà láì kẹ máa sọ pé well done BJ ni o ṣe yípo confess bukidese o fún mi gbẹ àwọn ayé mọ̀ ìpò fún mi gbẹ àwọn ọ̀run mọ̀ ìpò fún mi gbẹ. abẹ́rẹ́ mi ò da èmi náà mọ̀ wàsíù gọ́fìlì ẹ̀ ó forin ó dá padà fún mi ní búkì ayò tó ń ta yóò lè jẹ́ wàsíù ṣe ka bet wàsíù ṣe ka bet táyẹ pé mo lè tayò yẹn tí máa jẹ àbí mo ní jẹ Wàsíù ṣe ká bet mo ń wo ṣe fún yín ni go and do the needful ìyá Mohbad ó ní àwọn ayé gọ́mọ̀ epo fún mi gbẹ àwọn ọ̀run gọ́mọ̀ epo fún mi gbẹ. ìyá Mohbad èmi kọ́ ìyá Mohbad èmi ò èmi ò yọ̀ o ìmọ̀ ọ̀tá ti dòfo ẹ bá mi jó ẹ bá mi yọ̀ ìmọ̀ ọ̀tá ti dòfo èmi yóò jó èmi yóò yọ̀ ọpẹ́ olúwa ọba tèmi ni o èmi yóò jó èmi yóò yọ̀ ìyá Mohbad ó ti máa ń tẹnumọ́ nǹkan kan pé Mohbad ò tí ì kú wọ́n lọ I think the police should arrest Iya Mohbad for that statement. ó ti máa ń tẹnumọ́ ọ̀rọ̀ yẹn jọ pé Mohbad ò tí ì kú wọ́n lọ sí. ṣé Mohbad tó ń gbé lọ Perez hospital àti hospital kan tó sọ pé dead on arrival kí Iya Mohbad wá analyse kó wá kó wá kó wá establish statement yẹn pé Mohbad ò tí ì kú wọ́n lọ sí. kí ló ń ṣẹlẹ̀ láàrin ọlọ́pàá need to arrest ìyá Mohbad asap mo yìí máa padà wá ṣe ṣó yẹn fún yín tí máa plé ẹ fún yín ó máa ń tẹnu mọ́ kíní ẹ pé Mohbad ò tí ì kú wọ́n lọ sí ṣé o mọ̀ pé ó fún lábẹ́rẹ́ kan tó máa jẹ́ kó kú fún six hours ni àbí kí ló ń ṣẹlẹ̀ gangan ṣé gbogbo iná ti pé ìyá Mohbad máa ń tẹnu mọ́rọ̀ yẹn Mohbad ò tí ì kú wọ́n lọ sí I'm coming back to expatiate on that ẹ jẹ́ ká máa gbọ́ lọ ṣùgbọ́n ẹlẹ́dà tó dá ayé àti ọ̀run tó dá ènìyàn láwòrán rẹ̀ ó máa ṣe ìdájọ́ lórí ilẹ̀ àfi tó bá rí lórí ilẹ̀ mọ́ o àfi tó bá momi mọ́. yamba ìfẹ́ olúwa la wà láyé ó dá wa láwo àwòrán tó pè é mo fẹ́ bẹ́ẹ̀ fi kọrin ó dá wa láwòrán rẹ̀ ó dá wa láwòrán òun gangan alára ìyá Mohbad ìfẹ́ olúwa ó tóbi lórí àwa ènìyàn kàkà ènìyàn o ènìyàn ìwà tí mo mú nǹkan fún ènìyàn o ènìyàn ó dùn mí pé o dá ọ láwòrán ara mi ó dùn pé mo dá ọ láwòrán ara mi ènìyàn ooo ènìyàn ọlọ́run gan kábàámọ̀ pé òun dáyàn láwòrán ara ẹ̀ ìyá Mohbad olórí burúkú. àfi tó bá rí ìmọ́lẹ̀ mọ́ àfi tó bá rí òkùnkùn mọ́ lọ́lọ́run mi ò ní ṣe ìdájú ẹ kí ni mo ṣe fún ẹ kí lọmọ mi ṣe fún ẹ kí ni ìyàwó ọmọ mi ṣe fún ọmọ ọmọ mi Bukky Jesse wọn ní òní ìran wọn ní ẹranko ní ẹ tó ń gbé láàrin àwọn èèyàn èmi náà mọ̀ ọlọ́run kọ́ fáwọn ẹgbẹ́ ẹranko ní ẹ Bukky Jesse wọn máa ṣègbè yín o tó bá ṣùgbọ́n síta tó ṣe pé. ìyá Mohbad tún gbélé ègbé ni fún èṣù àti fúnṣẹ́ ọwọ́ rẹ̀ ègbé ni fún èṣù àti fúnṣẹ́ ọwọ́ rẹ̀ bàbá ti gégún fún ọmọ ti gégún fún ègbé ni fún èṣù àti fúnṣẹ́ ọwọ́ rẹ̀ ègbé ni fáwọn tó tẹ̀lé ìyá Mohbad ègbé ni fún ẹ ègbé ni fún mi ègbé ni fún dàrósà àti gbogbo àwọn sọpọ́tà yín ègbé ni fún wọn. yóò mọ̀ mí rí tó bá ṣàtò ṣépè fún ìyàwó ọmọ mi tó bá ṣàtò ṣépè fún ọmọ mi àtọmọ ọmọ mi. wáyé tó jẹ́ pé ìyàwó ọmọ mi ìyàwó ọmọ mi ló ń dùn ìyá Mohbad for the up uptenth time Wùnmí ò kí ń ṣèyàwó ọmọ ẹ ghost ghost wife ni Wùnmí bá Mohbad ṣe gbogbo wà tó wà lọ́dọ̀ ọmọ ẹ ṣé ìyá yìí ti ṣí èrè ni wùmí ti ń dóko náà ẹni tó wùmí bọ́ta kó sọ pé òun ti máa dóko wùmí máa márì ìyá Mohbad ṣé woman yóò get something ni. ok ẹ jẹ́ ká kàn azum pòkè Liam wá jẹ́ ọmọ Mohbad wùmí yìí máa márì ìyá Mohbad o ò lè bá wùmí ṣe títí títí ó máa cut ẹ off tó bá dẹ̀ ti lù ẹ tọ́sìn ó máa jọ ẹ sínú sínú bíi ní bíi menstruation pad ni ìyá Mohbad are you not getting something gbogbo eré tẹjọ ń ṣe yìí tó bá ti sin Mohbad ló ti tán tó bá ti sin Mohbad ẹ lè rojú òun mímọ́ ẹ lè gba nǹkan kan mọ́ ẹ tètè gba gbogbo owó tẹ fẹ́ gbà lọ́wọ́ ẹ báyìí sìn ìyá Mohbad sórí ẹ burú ni Wùmí sì máa dókó dókó tí ń dókó mọ́ ẹ lára ṣebí torí ẹ ló ṣe lé ẹ bọ́ta Wùmí fẹ́ jayé Wùmí Wùmí ò lè ṣojú kan kó má dókó bó tẹ̀ jọ pókó ẹ̀ ó ti di rọba ó bọ́ ẹ ti di rọba báǹdì ó ti lose ó ti over lose ó gẹ̀ẹ́tì ẹni Wumi is gonna marry stop calling Wumi ìyàwó ọmọ ẹ ìyàwó bàbá olórí burúkú lẹni ṣé Wumi tún fòkú ni ṣé Wumi tún ti dá bókú sọ ṣé Wumi ṣé òkú tún wá ń dó Wumi ni òkú tó fún lóbòdó nígbà tó wà láyé ṣé Wumi tún dó ó tún dókú ni ìtorí bó ṣe pé ìyàwó ọmọ mi yẹn ó jẹ́ kí Wumi máa rí búùkù ẹ ni ẹ yẹ ká máa gbọ́ lọ. tó máa ṣègbè tó ṣe olórí burúkú ìwọ́n lajú ẹlẹ̀ wọ́n bá wọ ayé ẹ kankan lójú ẹ̀mí ẹ̀ láì ṣe ayé àwọn ọmọ mi ayé àwọn ọmọ mi ò lè bàjẹ́. yébújòsí yébújòsí yébúdádì mi. ọlọ́run olùgbèjà bàbá nítorí ìtò èmi àbáṣẹ́dẹ̀ ló pọ̀ sí èmi o tó bá tún wọ́n fún síta torí ọmọ wù mí tó bá síta torí ìyá mi tó bá síta torí àwọn ọmọ mi ìbùkún àbí àdúrà bùkìdèsè ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ayọ̀ bá ní emmanuel máa fà ẹ lọ sọ́run torí mi ò ṣẹ́ ó jẹ́ fìyà jẹ wá ó jẹ́ irú agbára lórí wa. ṣé ń gbọ́ wèrè ṣé ń gbọ́ wèrè mélòó lè mi mélòó lè rà mí ó lè mi lágbára lórí àwọn kí lè mi ẹ kí lè mi kí ni mo jẹ́ níwájú rẹ o ọlọ́run mi kí ni mo jẹ́ níwájú rẹ o èmi erùpẹ̀ lásán lásán kí ni mo jẹ́ o ìyá Mohbad kí ni mi ìyá bàbá àdìkí ni mí kí ni mo fi ń jagun ẹ̀mí mo fi ń jagun ìyá Mohbad ẹ̀mí mo fi ń sọ̀rọ̀ ìyá Mohbad mi lágbára kọ̀ọ̀kan ẹ̀mí mo fi ń jagun ẹ̀mí mo fi ń sọ̀rọ̀ bẹ̀mí bá wọlé wọn á ní mo burú èdè èdè mi ò burú ẹ̀mí mo fi ń jagun ìyá Mohbad mi lágbára kọ̀ọ̀kan ọlọ́run ló lágbára lọ́wọ́ tọ́lọ́run bá wà pẹ̀lú yàn ẹ máa ló ṣògùn ẹ máa ló lágbára burúkú ni ọlọ́run ló wà pẹ̀lú mi ìyá Mohbad you are not getting it ìwọ ṣèfẹ́ ọlọ́run màá ṣe ìfẹ́ tí bàbá mo gbọ́ ìpè ọ̀dọ́gùn tán mo gbọ́ ìpè ọ̀dọ́gùn tán jésù ló ní kí n wá màá tẹ̀lé. Màá ṣe ìfẹ́ tí bàbá. Màá ṣe ìfẹ́ tí ọmọ. Bó ti wù ká pọ̀ tó.